fáwọn tí àwọn èèyàn ń jà wọn lógun nítorí pé wọ́n ń ṣàbòsí fún wọn. ìyẹn ni pé ogun tí Ànábì sallallahu alaihi wasallam ń jà Al-Qur'an ní kó dá pé wọ́n ń ṣàbòsí fún ànábì. bákan náà pa láti pé wà ń kọ́ tàbí fún faqtuluhum tó bá

bákan jihad ó padà ń jẹ́ ìjà kéèyàn bá àwọn tí wọn gbà fọlọ́ wọn bá bá wọn jà sọ nípa jihad ó ní àwọn ṣòro tí ó ká àwọn ṣòro tó yẹn èèyàn gbọ́dọ̀ rí a lè sọ pé èèyàn jihad. ìrùn pé ìrùn kíkí náà ní ìsìn onímọ̀jẹ̀mù kódà àyìn ti káàfù káà ń ṣe ara mọ̀jẹ̀mù rẹ̀ ní pé inú Ramadan lè yọ lọ́rọ̀ ṣe àyìn ti káàfù inú jihad ó ní àwọn yi wípé wọ́n ṣubú látara àgbọ́yé ọ̀rọ̀ al-jihad bí àwọn boko haram àwọn iswap àwọn icc eh, àwọn àwọn àwọn ṣoṣo wọn ṣe ń jẹ àwọn al-qaida wípé ọ̀rọ̀ pọ́blẹ́mù jihad yìí náà nìṣòro wọn mo tún ká àwọn tààwùn náà kún nílọrin a ní ilẹ̀ yorùbá àwọn náà wọn náà ní problem nípa ọ̀rọ̀ jihad tòun àti bẹ̀rẹ̀ ṣe ń para wọn kan ọ̀gá wọn lọ́sọ̀ àbí àmírù wọn lọ́sọ̀ ń dún ní pé káwọn èèyàn kọ́ ìbọn jà kọ́lọ́mọ kọ́ ìbọn yín o kọ́lọ́mọ kọ́ ìbọn yín o tó ní oṣù ẹ̀kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí wọn lórí lórí àwọn YouTube náà ni tí àwọn kan pariwo àwọn míràn ìtẹ̀sí mùsùlùmí wọn ni ha wọn ni káwọn èèyàn kọ́ bọ̀ yìí kọ́mọ kékeré kan bàbá rẹ̀ kan wá padà wá ńlá mọ́lẹ̀ ike mùtù kí ìwó òun ló ní káwọn èèyàn máa kọ́ mẹ́yìn sí kí wọ́n pa wá lókè kókó ah, ó ní ìjọba èyí wá ń wò wọ́n. wọ́n ní kí ń ṣẹlẹ̀ ah, tí wọ́n á ń sọ́jú tiẹ̀ nìkan lẹ́nu wọn ni àwọn sẹ́ńdì kìíní ẹ̀ sí i láti mo gbọ́ mo ní hé níta ni ń sọ lórí social media ni ipe ìgbọ́n rẹ̀ tí àwọn ọmọ lọ́dẹ àwọn fẹ́ẹ́ sí ń kọ́ tó bọ̀ kò yà mí lẹ́nu ìgbà tí mo bọ̀ torí pé ìlànà tí wọ́n ń tẹ̀lé tó bá ti pè ní àwọn aṣáratí kò bí ìlànà ọ̀ṣẹ́ rí nìyẹn ẹni tó bá mọ tí ò bá rí àpòjú káfọ́ alápòjú zẹ́tìzẹ́tì zẹ́tìzẹ́tì ní Zaria zẹ́tìzẹ́tì ó ó ṣe é débi pé àwọn kọ́dọ̀ kọ́lùra rẹ̀ sí ni kó rí pé òun náà fẹ́ establish government lábẹ́ government Nàìjíríà so ó wá lọ lè recruit àwọn ọmọ kan ó pè wọ́n ní sójà ó tún recruit àwọn kan àwọn àwọn ọlọ́pàá nù ó ní police ó ní sójà so irú ẹ̀ náà ni ìròyìn àwọn eléyìí náà ń tẹ̀lé kàkiri torí ó dá káwọn ṣàlàyé ara wa báyìí o báwọn yẹn fi gbọ́ ti ẹ̀hún kí wọ́n gbọ́ tiwa náà ń pé akànjọ́ nínú bọ̀ ni n ti ń pèpè sí ń yàtọ̀ sí táwọn pèpè sí o ìpèpè àwọn àtàlà ti yún òun náà ni pé kí ẹ bọ ẹ bọ kó bọ́ sí ní orílẹ̀-èdè ayé kí ẹ bọ kó lọlẹ̀ títà òṣèlú kó lókè kó mùsùlùmí ọmọ jẹlẹbọ dáwà tiwa nù dáwà ti ti àwọn ẹ̀yí yìí oúnjẹ gọ́ọ̀mẹ̀ntì ní tiwọn nígbà tó bá wà sí lè ná gbogbo nǹkan sí pé ká ti dá wà kí ẹ bọ kí ìsìláàmù ń rí gẹ́gẹ́ bó ṣe rí ní ọjọ́ àkọ́kọ́ gbogbo wàhálà wàhálà lè ná sí i àwọn eléyìí náà lè ná wàhálà wọn sí islamic government bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn so òun ló fà lọ́sùn mo pé ara ń táwọn gbọ́dọ̀ ní òun káwọn òun ní àwọn sọ́jà nígbà tó mọ̀ lọ kọ́ bẹ̀yìn báyìí ní à ẹ̀ bá nígbà tó wà mú ẹ̀rí wá wọ́n ní wọ́n àìdú làwọn mọ́sàtà ẹ̀tún ní kú wà sí wà ní rìn bá tìlẹ̀kọ́yì tó dùbú nàbí yí àdúwọ̀lá. ó lè rí nu tó máa padà wá síbi àyà rẹ̀ ó rọrùn gbọdà jẹ́ ó rọrùn gbọdà jẹ́ ní ìtukọ̀ bó ti ń tọ́ àyà kò bá mu rárá ó yàtọ̀ sí ìlànà àwọn sọ̀hábà ó yàtọ̀ sí nǹkan lẹ́yìn sọ̀gbọ́n àdàtọ́nà tó ti kọ́ àwọn sàhábà rẹ̀ nínú mẹ́jẹ̀mú jihad àwọn kan ni pé ẹni tí ó lọ sí tí ó sì jihad jihad yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àfi kẹwo àwọn mẹ́jẹ̀mú kan ṣe pé jihad tó bá di tó gbọ́dọ̀ à tó bá ti di ti ogun. ẹ̀rí pé ìlú tí ó bá jagun ṣé individual ni máa ń jagun individual kọ́ ni máa ń jagun tí individual kan bá jagun ní wọ́n sọ kí ló fáwọn èèyàn pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí láwọn èèyàn ń bi lìtẹ́rì ìròyìn ìròyìn burúkú ó yára spread gan ẹni wọ́n ń bi lìtẹ́rì tó ń bá ti ń gbìyànjú súnmọ́ àwọn tó bá ń jẹ́ àwọn oníbídé àbáwọn ẹlẹ́bọ àkàlùbẹ̀ wọn. Ah, ẹnìyàn ta ni tó bá ná èèyàn ìjọba tí ó mú ọ mẹ́ o tóra tó bá sọ̀rọ̀ sí èèyàn tó parọ́ mọ́ àbó òdìsẹ́nu rẹ̀ ìjọba òṣèkèlè yóò mú èèyàn nígbà kan tí kò sí ìsí ọ̀làjú làwọn èèyàn lè lọ sí oko kan wọn làwọn ọ̀lẹ́ ń ṣe dá wà wọ́n sì mọ̀ lọ́lẹ́ bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n lè máa lọ lẹ́yìn àdá yọ̀bẹ wọ́n máa lọ bá wọn jà wọ́n máa nà wọ́n wọ́n máa tó wẹ̀ lẹ́yìn kan bá dán wẹ́wò lónìí ẹnìyàn pẹ̀lẹ́ wọn. sùkí ló fa ni pé agbára ìjọba ń bẹ ìjọba ń bẹ so níbi tí tó bá ṣe pé ìjọba tó wá jẹ́ ìjọba Islam wa ni ìbẹ̀rẹ̀ àti máa rí al-jihad àkọ́kọ́ lò ìjọba tó jẹ́ ìjọba Islam bẹ̀ láti rí aljihad tí ń túmọ̀ ìjà láàrin ẹni tí ó jẹ́ mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí ẹwọ́n ló mọ́mọ́láta àbábíyà sọ̀rọ̀dé àníṣẹ́ tó tó ìjọba ẹ̀sìn náà ni wọ́n ń lò níbẹ̀ ìjọba bẹ̀ òun náà ló ní àwọn sójà bẹ̀ àwọn ló ní ọlọ́pàá àwọn ní immigration àwọn ló ní àwọn control rẹ̀ kí ẹnìkan kó wá ní òun fẹ́ máa ṣẹbọ nínú ìlú rẹ̀ so kí ni ìjọba ó ṣe ìjọba ni ó ràn àwọn sọ́jà sí pé àbí ọlọ́pàá fẹ́ lọ lè ààrẹ sí rẹ̀ ọlọ́run lè ààrẹ sí rẹ̀ so ìjọba ó kọlù fún kí ni tó bá ti di pé kò bá fẹ́ gbọ́ ní ẹ̀rọ tí wọn rí ààrẹ sí pé ìjà ló gbé wá tó pé bá ti kọ́ bá wá pọ̀ tó pé wọ́n pọ̀ sí ẹ̀gbẹ́ kan pé àwọn náà pọ̀ yóò di kíni ó di jihadi kìkìrí pàtó government government Islam ó ti ń jẹ́ jihadi náà àmọ́ kó ṣe pé ẹ̀yin tẹ́ wà lábẹ́ ìjọba kan tẹ́ wàá máa ọpẹ́tì ìjọba míì nísàlẹ̀ tẹ́ wàá ní ẹ fẹ́ ṣe jihadi ológun dé kò síbi tẹ́ padà já sí kò síbi tọ́rọ̀ yín padà rí ọ̀rọ̀ yín ó di boko haram ni ọ̀rọ̀ yín ó di iswap ni ọ̀rọ̀ yín ó di àwọn ICC ni ọ̀rọ̀ yín ó di àwọn kíni ni àwọn al-Qaeda ni ìtí ó padà dì náà gbogbo àwọn ẹni wọn tí mo ti dákọ̀ yìí wọn ò sí nínú ìlànà tó bá ìlànà mẹ́rin sọ̀rọ̀ ọ̀sán lọ́wọ́ wọ́n takò ìlànà mẹ́rin pẹ̀lú nǹkan ń ṣe yìí. jihad tó bá ṣe pé ó wá láti jihad tí islam kọ̀nsídà wọ́n jẹ́ ọmọ àkọ́kọ́ ní pé àtẹ̀kọ́lá àwọn tó fẹ́ lọ lè ja ogun yẹn ó gbọ́dọ̀ ní ìkìlá lọ́la mẹ́ríkà ọmọ ọ̀sánlá mi sọ pé màrún kọ́tàlá لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله àmẹ́bìnrin tó bá ń jagun tó ṣe pé ogun rẹ̀ tó dìde tó ń lọ nítorí rẹ̀ ẹni yẹn òun gangan ló ń jagun fún tọlọ́run ọjàgun tọlọ́run lódodo ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú òun ni alkubra wal-istitā'a ala al-jihād kéèyàn lágbára kó o lè kó o nínú tí ìyẹn lè fi kó àwọn ọ̀tá lójú lọ́pẹ́ ní ìṣètò àyè. tó ẹni tí o bá ti lágbára ìlú tí o bá lágbára àwùjọ tí ẹ lọ pé ẹ lágbára ẹ lè ṣe jihad ẹ ma nǹkan mìíràn ẹ máa ti tẹ́lẹ̀ ṣe jihad irú tí ń ṣe àwọn boko haram yẹn àwọn boko haram wọn kóra wọn jọ láwọn jàmáà kan wọn láwọn ń ṣẹ̀sìn islam ìgbà tó yá wọn padà ṣe ẹ̀sìn débi pé wọn wò pé àwọn ò gbọdọ̀ máa wà lábẹ́ ìjọba kìfì ní má àwọn fẹ́ dá ìjọba tàwọn ní lọ́tọ̀ wọn wà lọ́dẹ sẹ́sìn ó di sáyìí kan wọn lọ gádà síbi kan lọ́tọ̀ wọ́n ní àwọn ọmọ dájọba wọn ṣe lábẹ́jọba nàìjíríà náà o ìgbà tíjọba nàìjíríà gbọ́ kọlọ̀lẹ́ ààrẹ sí wọn pẹ̀lú àwọn amòkú lákọ̀ọ́kọ́ ní màdógóre náà ló ti kó ṣẹlẹ̀ tí wọ́n ti ààrẹ sí ẹni tó ń jẹ́ ẹni tó ń lédè wọn Muhammad Yusuf wọ́n ààrẹ sí òun náà ìgbà tó yá Muhammad Yusuf kú sọ́wọ́ wọn. So ní ìwà ikú tó kú tọ́sí di pé wọn náà ti bẹ̀rẹ̀ sí ni tó ń sọ pé wàhálà kan ní ó lù ú débi pé ọlọ́kùnrin faramọ́ ààrẹ ti wọn. Bí káyọ̀ ìsẹ̀mọ̀ wọ́n ti lọ lè jágbó síbì kan. Àwọn ara wọn míì wọ́n tẹ̀lé àwọn míì ń tẹ̀lé wọn lọ ọmọ ọlọ́mọ míì tó kọ́ ọmọ kékeré ni àwọn òbí rẹ̀ orí máa ń lé ọmọ míì obìnrin àwọn obìnrin orí máa ń lé wọ́n mọ̀ kóbi tọ́lọ náà ń kálukú wọbẹ̀ lọ pẹ̀lú ọlọ́pàá láti mọ̀ lọ ààrẹ sí wọn. èmi ló di fa tó lè di fìtínà tó ń jọ fa mo lọ́mọ haúsá kan lọ́ ṣàlàyé ẹ̀rọ bíríkì fún mi. ó lè di wàhálà tó pa wàhálà mọ́ra tó mọ́ wà ní ibi káwọn ènìyàn lè mú ó ti wá fún wáyà yín ó ti tó ẹni tí ń àwọn lè kó lọ́gbọ́n òfin yẹn di wàhálà láàrin aráàlú àti ènìyàn àwọn boko haram àwọn ìjọba da àwọn ọlọ́pàá da sí. sọ́n tó bá ti rí àwọn ẹlẹ́gbẹ́ bó ṣe máa ń ṣe kẹ́kẹ́ máa ń sọ̀rọ̀ yẹn fún yàn ló ń tèyé yàn ló yé yàn. so ìgbà kọ́nà yẹn ń di wàhálà ó di pé àwọn àpá àdìdì wọn lọlẹ ariwo kọmọ ṣẹlẹ̀ wọn lọlẹ pé Yusuf dada irú ṣẹkẹrẹ Albani Zaria ọkọ̀ Yusuf tó àti Sheikh Jafar láwọn pè àwọn nọ́kọ̀tà rẹ̀ tí n tẹ́ ń ṣe yìí gàgán tí ìròyìn ẹ̀sìn lẹ́pẹ́lẹ́ yìí tí ìròyìn ẹ̀sìn lẹ́pẹ́lẹ́ yìí ṣe mọ̀ bó ti yẹ kó rí náà nìyẹn gbogbo ẹ̀yin àfa Yorùbá tẹ́ ń jẹ́ àfa súnà tẹ́ ń gbọ́ tí mufti ìwé sọ pé ẹmọ lọ lè kọ́ ìfúfẹ́ ìbọn làwọn ọmọ kọ́ àwọn èèyàn jà tẹ́ dákẹ́ gbogbo yín dákẹ́ fúnra wọn ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ ẹ̀kẹ́ pé pé ha ọmọkùnrin yìí yìí nítorí lọ yìí yìí tí wà lẹ́ẹ̀kẹ́ pé tí wọ́n bẹ̀rẹ̀ gbọ́ kí ní ìjọba president ni yà á ilé wo leléyìí tó àmọ́ tó wá ṣe pé ẹnìkan bá ní tí èyí ṣe irú ìjọba fi kọ́ fún sọ̀rọ̀ míì tó ta bá yín lónìí tó ń dún sún náà ẹ sáré kó jáde lẹ́ẹ̀kan náà ni àmọ́rù yìí ò ẹ̀ ní rí ẹ̀ ní gbọ́ tòtí wàhálà rẹ bá dé tó bá fà á tí wàhálà rẹ bá dé tó gbogbo yín lẹ́jọ́ ní ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ pé àwọn fẹ́ tójú wàhálà láàrin wọn wọ́n padà pé ẹ̀yìn ìgbà tó pe wọ́n mọ́ Yusuf ọlọ́wà tó wọ́n pé ah ikú dà láàrin àwọn oníkẹ́ àwọn fẹ́ strike fún nàìjíríà ìpè àwọn ah àwọn òkúta yìí sọ fún òun yìí pé òun rí pé wọ́n right bàjẹ́ wọ́n right ah, kódà òun ọmọ bó wọn ṣe ṣe báyìí ibùn àwọn kan sọ pé ìfẹ́ tààrọ̀ jáà kò lórí àkídà yẹn wọ́n láwọn ara wọn náà ni wọ́n pa sínú sọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn wọ́n láwọn ara wọn náà wọ́n pa síbẹ̀ ọlọ́wọ́ àìdàm ọ̀run ọmọ kókó yẹn dé nítorí wọ́n ló ó ní káfíń ọ̀pẹ kọ́mọ̀ wọ́n rí pé wọ́n mọ bó wọ́n ṣe ṣe pẹ̀lú ọ̀pẹ ah! wọ́n á ní tó jẹ́ second commander to commander ṣe káwù àgbákò lòun tẹ̀. tò wọ́n nígbà tó ti di ti ń bá wọn sọ̀rọ̀ dédé díẹ̀ pé ẹ̀mẹ́jìká fa wàhálà yìí o ẹ̀mẹ́jìká strike o ní ìlànà ẹ̀rọ gàdá adájọ́ ní ìfẹ́ jù mọ́lẹ́bí kí o ah, ọdúnfẹ́ jù mọ́lẹ́bí kí àrídà ah, ti fẹ́ tẹ̀lẹ̀ sí yìí àwọn mí ni pé ó súnmọ́ pé ẹgbẹ́ tó pa náà nìyẹn fáwọn náà pa ọlọ́run àìlám pọ̀ ẹ wá wọn tó fẹ́ sọ ni pé wọ́n á bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Nàìjíríà ẹ tó bá wọn pa ọmọ ogun nàìjíríà fáwọn káwọn níbi wọn jáde bọ́ta rí títí àwa rèé tí ìbá ti pé ẹ̀ẹ̀kan rí wọn ó jùlọ nítorí bẹ́ẹ̀ ìṣe ń ká sí mẹ́rin ti du àgbáyé kárí ìlú káàkiri náà nìyẹn ojú ọ̀rọ̀ fún social media so àbíkọ́ lọ síbi kankan lọ lórí jù lẹ́sẹ̀kẹsẹ̀ àbíkọ́ ráwọn mùsùlùmí kankan pa wọn mọ́nú mọ́sálásí ìgbìmọ̀ tó mọ̀ ṣe ni ó sì ká lọ kọ́ ṣe yí wọn ìgbò ìlú tó wọ́n mọ̀ dàlúrú ni wọ́n ti láwọn ṣe wọ́n ṣe jihad nítorí pé kíni ipa àwọn ọ̀ka tó rí jihad tó ní ká ṣe káṣẹ ní ìjọba yẹn ní ọ̀sẹ̀ yẹn lọ́rùn nítorí wà ní Islam ni pé ẹ lọ Àbújá kẹ ẹ wọ asọrọọkì lọ kẹ ẹ sì lọ lè mú president kẹ ẹ sì kì í mọ nìkan kẹyìn sí àná ń sàlàyé gẹ́gẹ́ bíi president kẹ ẹ lọ sí ìjọba ẹ̀sìn lọ láyé kọ́lá wọ̀ dábùjá ní tòun tí n ti ń bẹ́ẹ̀ islam lọ. tó ipa ní ọ̀ka náà ni ọlọ́wọ́ bá ń sọ náà fún àǹtí láyé kẹ́lẹ́ fún wọn ọ̀nàkan láwùtà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ ṣe ní típa yóò bá ti kà ẹ fà bákan náà ọlọ́wọ́ bá. ومن صبائك وجاهدوا في سبيل الله في الله وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج olúwa ní kò síṣòro nínú ẹsẹ̀ tí pàlẹ́ ọba ti ká kò sí dandan níbẹ̀ tó ń tábà wá fẹ́ mọ reality ọ̀rọ̀ yìí áàrùn lára mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀fọ́ náà wọ́n kẹ́ ẹ̀ gangan lọ ẹgbàá táwọn ẹbí wà ní mọ́kà ànábì wà ní mọ́ká ó lo ọdún mẹ́tàlá ní mọ́ká abẹ́ ìjọba kìkìrí làǹdàbí wà kìkìrí ní rúlù ìlú ànábì tí wà ní mọ́ká fọ́dún mẹ́tàlá ànábì tó ń bá wà sí rẹ̀ lọ ní ń bá wà sí lọ kódà ìgbà tí nira yẹn tó pọ̀ ànábì tó kọrí sí tọ́yì pé ẹnu ọmọ tọ́yì tó lè padà láti pé maka mọ́ka yìí pọ̀ nítorí mọ̀ pé nípa àwọn ọ̀kan ẹ̀yìn yìí àwọn náà ní agbára ó kó nǹkan yìí ó tún yá ó tún padà sí mọ́ka ó tún tún káyìn kó tún ní Abacha ẹ lọ síbẹ̀ kẹlọ lérò bóyá á dúró ń bẹ̀ náà ó tún títí tó fi wá pé ọdún mẹ́tàlá alẹ́sọ̀gbọ́n fọlá ló ti ń ṣùgbọ́n rẹ̀ lábẹ́ ìnira oríṣiríṣi ìyà oríṣiríṣi náà lànàbí ń jẹ àwọn sọ̀hábà rẹ̀ náà ń jẹ kì kékeré ìjọba tó ń bẹ lókè nípa so bí ìṣẹ̀mí ayé ànábì ti ṣe nìyẹn tó fi wá yá lọ́dún kẹta láwọn ànábì wa gba ọwọ́ tó ráwọn èèyàn lọ sí Madina láti bẹ̀ ní ìròyìn tí wọ́n wá pé ah, Madina yìí wọ́n fẹ́ welcome wa ń bí yìí o ló wá mú ìsìn láti Madina láti Mẹ́kà ìwà àtàwọn bá kọ̀ sí bí kọ̀ọ̀dé ọmọ àná ẹ̀fọ́ wa lọ sí Madina bàtà wọn dé Madina ọlọ́run gba ànábì láàyè níbẹ̀ sọ ìjọba ẹ̀sìn bẹ̀rẹ̀ níbẹ̀. ẹ dákun ní mẹ́kà ǹjẹ́ ànábì sallallahu alaihi wasallam kó àwọn ọmọ ogun jọ ní mẹ́kà lẹ́yìn nǹkan ọmọ ogun jọ kọ́lá lẹ́yìn òru ní ogun ní mẹ́kà ẹgbà tó tó dé Mádínà tán lẹ́yìn ọdún kẹ tó fẹ́ ṣe umra níbi sulh Hudaybiyah ní ọdún keje lẹ́yìn umra lẹ́yìn tó lọ ó tún débẹ̀ ẹtún kọ̀ǹdíṣọ̀n tó gbé kalẹ̀ fáànù mẹ́jìkọ̀ wọn ọ̀sán làwọn tó kẹjọ kọ̀ǹdíṣọ̀n tó ní agbára torí pé kí ni àlẹ́bí ti gba kọ̀ǹdíṣọ̀n yẹn náà torí pé kí ni kò lágbára kódà nígbà òun wò pé hà nígbà kọ̀ǹdíṣọ̀n wo ló ń gbà yìí ara ń ta ní alásùnà alhajj àlẹ́bí ni náà náà nù Hajj wàhálà wà lórí òdodo àlẹ́sù alábàápìl àrẹ́bì ni wọ́n alábàápìl ìlú wọn ni wọ́n wà kò sí bẹ́ẹ̀ náà gbogbo kọ̀ǹdíṣàn wọn tó gbé kalẹ̀ àrẹ́bì ti gbà. wọ́n fún ní kọ̀ǹdíṣàn pé tí ẹnìkan bá fẹ́ ṣe Islam tó bá jẹ́ pé bóyá ẹrú ni àbó ní bàbá ọ gbọ́dọ̀ bá orin o tó bá rí i pé bàbá rẹ̀ ó ó ó certify rẹ̀ báyìí ó sáyẹ̀nsì pé kó ṣe é jẹ́lẹ̀ iná tẹ́nìkan bá wá kò nínú ti yín tó kò nínú ẹ̀sìn yín tó wá sọ́dọ̀ wa ọgbọ́dọ̀ fa wàhálà kankan ẹlẹ́dìí ni mo gbọ́. Sọgbà tó ń gbé àwọn àdéhùn yẹn kalẹ̀ tó ń jẹ́lẹ̀ iná ṣé orí umura rẹ̀ tó umura hajj tó fẹ́ wá ṣe lọ́dún yìí gbàgbé rẹ̀ o ò lè ṣe hajj kankan lọ́dún yìí o ò ní ṣe umura kankan lọ́dún yìí padà sí ibi tó ti ń bọ̀ anábì ni mo gbọ́ ẹ wà àwọn èèyàn tó tẹ̀lé àwọn one hundred thousand ni wọ́n bá anábì jáde o anábì ti tó wọ́n pé báwọn ti pọ̀ tó yẹ kó àwọn ọ̀ka àwọn eléyìí fẹ́ anábì ni kan ẹjẹ́ padà sílé ẹjẹ́ padà ẹjẹ́ padà anábì ti padà dẹ́n gbàtọ́ wá fẹ́ kọ àwọn àdéhùn yẹn ẹ bá wọn tó tó lójú ó wọ́n wá fẹ́ kọ àdéhùn anábì wá ní kí á lè máa kọ́ ànábì wa ni min muhammad rasulillah muhammad bin abdullah rasulillah wọ́n ni parẹ́ pa rasulillah yẹn ni wọ́n ni tàbá mọ̀ ní òjìṣẹ́ ọlọ́run ni kí láwọn ọbọ̀ fa wàhálà fún àgbọ́n òjìṣẹ́ náà ni parẹ́ kó ń bẹ̀jọ́ gbàtọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ó ní bisimilahi rahman ó ní para mọ́ni rẹ̀ kọ́ bisimilahi rahman bisimilahi anábì ní kí á lè parẹ́ á lóhùn ní parẹ́ mọ́wọ́ mi wá anábì ní kí fọ́wọ́ mi parẹ́ anábì sì parẹ́. so òun ni pé tí yóò bá lágbára ìwé fà á gbogbo ẹnìkan tó bá ní òun kóra àwọn jọ nàìjíríà ẹ àwọn àwọn ń ṣẹgbẹ́ ẹgbẹ́ yẹn àwọn fẹ́ ajá àwọn ìmọ̀ọ́mọ̀ làwọn fẹ́ eh, eh, ìjọba ìjọba làwọn fẹ́ làwọn ń wá káàkiri ó ṣe ra rẹ lófò ó ṣe ẹ̀mí àwọn èèyàn lófò nípa ọmọ kọ́ọ̀bù káàkiri tó bí àwọn bí àwọn bí àgbákò táwọn boko haram mú dálẹ̀ náà lẹ́ni tí bá ń ṣerú pèyẹ́ ńlẹ̀ yorùbá lòun náà fẹ́ dálẹ̀. tó mọ́jẹ̀ mara ọ̀kan nìyẹn tí ọba lágbára èyí fa wàhálà èyí fa wàhálà. tó irú agbára yẹn náà làwọn èèyàn ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Amẹ́ríkà àwọn àfáà súnmọ́ mọ́jẹ̀ àwọn àfáà sọ̀lẹ̀ fi yún wọ́n jẹ́ kó yé ẹ bá gbọ́dọ̀ ṣe kò fẹ́ sheikh albani sheikh bin wọ́n ti kó yí wa pé ní àsìkò tá a wà yìí àsìkò tí kò sí agbára lọ́wọ́ àwa mùsùlùmí ni àwọn tí wọ́n ṣe mùsùlùmí lágbára wà lọ́wọ́ wọn ó sì wà ní ọ̀rọ̀ tánẹ́bí ti sọ kalẹ̀ ipe ẹ padà di ọ̀lẹ ẹ̀yin àlẹ́wùmọ̀ yìí ṣe pé àwọn èèyàn wọn kàn gbogbo àwọn àlẹ́wùmọ̀ yòókù àwọn ìjọ àwọn èèyàn wọn pèrè àwọn ilé ṣe pé wọ́n máa jẹ́ ní wọ́n máa ó sọ ibi bí ó sọ ibi bí bí àwọn èèyàn ṣe máa ń tẹ́ látàtàdá عليكم الأمم كما تتداعى أكلة على قطعتها alábi ní àwọn ìjọ àwọn ìjọ àwọn èèyàn míì tí wọ́n ṣe mùsùlùmí wọ́n dáwọ́jọ lẹ́yìn mùsùlùmí ló tó bá dé táìmù kan wọ́n máa wá ṣe yí bó bá ṣe wù wọ́n gẹ́gẹ́ bí àwọn tó bá ń jẹun bó ṣe máa ń ṣe oúnjẹ tí n tó ń jẹ yẹn ò lè sọ pé wọ́n bù mí bukubu. a ah, bàtà gbọ́dọ̀ yẹn lọ́dọ̀ ànẹ́bí wọ́n ní àmì ìpìlẹ́sì náà ya Rasulullah iṣẹ́ kéré ńgbà yẹn ni wọ́n ní ẹ̀rí kéré yẹn pọ̀ bal antu kusur walakinna kasratukum ka gùzá ìsẹ́yì ànẹ́bí ni lásán kíkọ̀ yẹn wá ní ọ̀dà ẹgẹ́ bí kò fóònù orí omi kí ló ti máa ń rú lórí omi o agbára wo ló ní ẹ bá ti igi kan kọ ní ìṣẹ́bá yẹn kàfi gbàdá lọ báyìí lẹ́bi yẹn ní lágbára má wọ́n ní kí ló dé ànábi ní ṣùgbọ́n kò lè dùn ya ìfẹ́ ayé ni ìfẹ́ ayé ìfẹ́ owó wọ́kàrà ayé ẹ̀sìn mọ́wù ẹ̀ ẹ̀sìn tó ní fẹ́ kú sọ afáwa ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì báyìí àwọn kìfìrí ni wọ́n lágbára kọ́lá yóò bí mùsùlùmí bá fẹ́ ra nǹkan ìjà ní ìsìn gẹ́gẹ́ lẹ́tì rà ọ̀dọ́ wọn ṣíkà ọ̀dọ́ ní wíwẹ̀ ọ̀dọ́ wọn lẹ́tì lọ́lẹ́ rà tó mùsùlùmí ẹ̀dùnkọ́ ara yín jẹ́ Islam ti fa àwọn ìgbà kan lágbára ẹ fi Andalus Islam fi kíníkan Islam fi kíníkan tí Islam ń gbó bẹ káàkiri pẹ̀lú agbára pẹ̀lú ìdarí ẹ àmọ́ ọdún tí Islam fi darí Andalus ni ta ló wá fa gbogbo bìtínà ìyàwó náà láfa fúnra wa àwọn afáwọn ń Saudi mà ni wọ́n ti mọ̀ pé Amẹ́ríkà yìí ṣe ń táwọn lè kojú ọ̀tá sí pèrègede báyìí pé ààbọ̀ fà ìdàkùn tí ì ṣe bẹ́ẹ̀ ìgbà tí amẹ́ríkà tí wọ́n wọ iran lọ tó ti lọ lè pa ẹni tó ń jẹ́ olórí ìlú gangan wọ́n pa wọ́n wọlé láti ìlú wọn wọ́n sì tẹ́sì kan wọ́n sì pa olórí àti ọmọ àti gbogbo àwọn fámìlì rẹ̀. ìgbà tẹ́yìn wọn mẹ́rin rẹ̀ tàbí tí ó tẹ̀ kọ́ orí sí amẹ́ríkà wọn gangan náà ẹ̀yin náà tẹ́sì kan láti ìlú amẹ́ríkà wọn. ó ti wá jẹ́ pé káwọn ojú ẹ̀yin lọ lè ń lọ lè ń lọ lè ń lọ lè ń strike fún un ó jẹ́ pé Kuwait lẹ́ ń sáìkì sí ó jẹ́ pé Dubai lẹ́ ń sáìkì sí. so ibẹ̀ yẹn ló ti jẹ́ kí orí gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí kó pé ẹ wo bàbá zikirila ṣàfi bàbá àgbàlagbà yẹn ní mọ́mọ́ dárúkọ wọn ni o kọ́ sọ pé ẹni tí ó bá ń sọ pé ìránì rọ́ǹgì kọ́ máa ní ẹ̀kọ́táyọ́nìsì ni wọ́n sòyò níyà náà làwọn ṣẹ́ẹ̀sì mọ ìdájọ́ àwọn ẹni yẹn tó bá jẹ́ pàwọn alábá sọ lórí ìdáni wọ́n ń pè yín kéfèé rí ṣé mùsùlùmí lẹ́yìn ń pe eléré ọ̀rẹ́ ń pè wáhùn àmọ́ kò bàbá yẹn wá lẹ́bi pàtó pé dr sáràfù ní àwọn náà ṣe kí ni lọ́wọ́ tó tó tiẹ̀ làwọn náà ń tó jọ ilé ìmọ̀ ńlá ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ tó jọ tiẹ̀ náà làwọn náà ń sọ ni wọ́n kò fẹ́ ni wọ́n ń gbẹ̀ lérí jòkó ń pè ń sọ pé ẹni tó bá ní amẹ́ríkà ẹ̀ pé pé ipe ìránì wọ́n rán ìkò tàdúrà fún wọn sáyẹ́nìsì ni wọ́n tòyúní ni wọ́n. so ṣé ẹ máa kídà àwọn ìránì ni ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ tí kọ̀dọ̀ ń sọ ọlọ́kọ́ mọ́sán ṣe gbàgbọ́gán ni jùmọ̀ àwọn ọkọ̀ sọ̀rọ̀ lẹ́sàn-án mo gbọ́ kéèsì ọ̀sán lálẹ́ àná subhanallah àgbẹ̀gbọ́n yìí náà mo gbọ́ tọ́sí ń ṣàlàyé ọ̀rọ̀ Qardawi ẹ̀yin náà ẹ̀mọ ọgbọ́n ẹ̀mọ lísìn sí àfa yìí ẹ̀mọ lísìn sí ṣèkì yìí bí ọmọ mi ti bẹ̀rọ ọkàn yín tẹ́ bá ti ń gbọ́ náà tẹ́ ń yọ ọgbọ́ tẹ́ ń tagídí pàlá ẹ̀ pàdé ọlọ́run àwọn àfa tó ní Saudi ń ṣàbòsí fún wọn ibi wọn ò sẹ́ńtẹ́ kí wọ́n ní àmẹ́sùn umari wọ́n kẹ́kẹ́ wọ́n kìníkan àìsáàìdù kọ́rí ní wọ́n kẹ́kẹ́ sàúdí gé wọ́n la ilaha illallah wọ́n kẹ́kẹ́ tí wọ́n máa takòjọba tí wọ́n máa kọ́ àwọn ọ̀dọ́ síjọba tẹ́bẹ̀rẹ̀ ọlọ́wọ̀ yìí bàbá yìí ẹ̀ so bí tí mo ti lọ òun ni pé èèyàn máa ń mọ tí èèyàn bá lágbára ẹjòkó jẹ Sheikh Albani Sheikh Al-Faymin Sheikh Bin Baz wàlúwàyìn tọ́tọ́ àwọn tá a fà tí wọ́n ní káwọn èèyàn máa jagun gan àwọn tó gbàdà gbàdà pé ṣe é pé ogun yìí ò ṣe é já àwọn àfà tí wọ́n tó ń sọ̀pọ̀tì àfà yìí gẹ́gẹ́ kọ̀rọ̀dọ́wí tó ń sọ̀pọ̀tì àwọn àtọ́nípé káwọn ti tẹ̀kẹ́rìbù àwọn ọ̀nkọ́ sọ̀rọ̀ sáà jẹ́ nílẹ̀ kan wọ́n sì mú kọ́nà díkẹ́ mi wọ́n gún kọ́wọ́ fàbúrú ṣe wọn wọ́n wá kó ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀dọ̀ọ́rí wá ṣe kọ̀dọ̀ọ́rí tó ti ṣàlàyé pé áà ah, òun gbé mọ́ ara wọn táwọn ṣí àyìnà yìí lẹ́yìn tẹ́ bá lọ nìkan bí tí wàá lè jù mẹ́ pé ẹ wàá sọ àwọn ọ̀dọ́ di ṣíà àwọn èèyàn wàá di ṣíà lọ gbáà torí wọn mọ tí ìranù jẹ àmọ́ tán bá ń rí kẹ́yìn yìí ẹ̀yìn kẹ́yìn tán ń bí láfa wọ́n rí kẹ́yìn sọ̀pọ̀ tiwọn àwọn náà ní pé ìranù dànù ṣí ada ẹ mọ̀ pé lẹ́yìn tí lè ti ń tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Khomeini òun ló dá wọn láti ẹ̀dígbẹ̀ kílẹ̀ bá zẹ́gbẹ̀ kí èyí ṣe ṣí alátìlẹ̀ o súnmọ̀ lọ́dẹ́ ṣe òun àti Dr. Olúkádé ńlọrin wọ́n pọ̀ báwọn pé pé nu MSS wọ́n rẹ̀ Nàìjíríà MSS náà wà tọ́jọ́ sí ń gbà wọn wọ́n máa ń sẹ́ndì magazine kan gbà wá láti Iran ìmọ̀ àjùbọ̀ yẹn táìmù tí revolution Iran ṣẹlẹ̀ ní kùmẹ́ni òun ló tó gún wọn di tó tẹ́ ha àwọn láti ẹni yìí ah Islamic revolution ah ó ń fèsì Amẹ́ríkà ó fèsì Russia àti kìnìkan ó fèsì Russia ah kìnìkan jọ̀ǹkan ah plẹ́ẹ̀nì lọ báyìí ó fi pátí ó fi já so nǹkan kúpẹ́ nítorí wọ́n di ṣíà lò ó. ẹ̀yin náà ẹ múra tẹ́lẹ̀ yìí náà fẹ́ gbọ́ ẹ kó àwọn latara sọ látara ìpolongo Iran ìpolongo wọn ẹni tẹ́ ẹ máa kídà wọn tẹ́ ẹ mọ wọn tẹ́ ẹ máa kídà wọn tẹ́ ẹ mọ ìmọ̀ ẹ mọ̀ gbàgbọ́ wọn kó o gbà kúrò àǹtá gbé lọ́wọ́ ìgbọ́ kó o gbàgbọ́ hajj wọn ò gbàgbọ́ hajj níbo kárìbàlá náà ni

kí ni wọ́n kàn wọ́n kàyàn la pé iṣẹ́ yìí ẹ̀ mọ́ tí ń jẹ́ dáwà ni ẹ̀ mọ́ gbọ́ àyàn ni hádàpù dáwà gẹ́gẹ́ ni ṣé ní kí àwọn èèyàn jẹ́ mùsùlùmí gidi kó sì padà lọ́sọ́dọ̀ ọlọ́run ní mùsùlùmí gidi dáwà ìdí jẹ́ ni nítorí bí so bí tí mo ti lọ ní pé ẹ̀ǹtí apá tí agbára yẹn ọba kàǹkàn èèyàn kì í dán wò ẹ wo sàbídí ẹ wo bí tí wọ́n bá sì yá sáwọn dénìsì tó wáyé pé wọn bá ṣe tẹ̀lé pẹ̀lú Amẹ́ríkà kódà nítorí ṣe yẹn ó ti ráìtì bàjẹ́ even ọlọ́run ní ká fún yíkà gbọ́dọ̀ bí oṣù mẹ́rin nísìnyí Trump MBS Mohammed bin Salman ó gùn ní jet private jet àyàkẹ́ ka àyàkẹ́ ka Trump gan amótóní Bush Trump àyàkẹ́ ka pé ah, months ní ìsinmi orí báyìí ní ah so ọlọ́run bá gbọ́ lọ́tọ́ mọ́ pé iná máa sọ́dá kọ́ ọ̀tù gbé zàká yín tẹ́ bá yọ́ tó bá dá tán ẹ̀fọ́ kálíkà ẹ̀fọ́ fòkọ̀rọ̀ ẹ̀fọ́ àwọn mazakin ó wà ní wàlúmọ̀ aláfàtì kòlóògùn àtàwọn tẹ́lẹ̀ fa ọkàn wọn ń bẹ̀rù tẹ̀sí ṣe kódà àti kèsè rí sẹ́nà pé búrú alẹ́jọ́ ti fún ọgbẹ́ lọ́kùnrin dàtà kèsè rí ni o kègbà ìsáwà amẹ́ta fún kó mọ̀ jẹ́ ká sẹ́ni kó jẹ́ ká nẹ́sẹ̀ lé. bẹ́ẹ̀ náà nínú àwọn amẹ́ríkà sàwọ́dí ẹ̀rẹ́ eh, eh, fún ẹ̀ eh, ẹ̀ ṣe pé fún wọn kan já gbádùn ẹ̀ tó bù wọn lówó kan gbádùn ẹ̀ rí ti nàìjíríà jẹ́ oníyìnrìn tó lọ ń bọ̀ wá ń bọ̀ wá fẹ̀yìn lé mọ̀ gbogbo àwọn afáàmẹ́sáré bẹ̀rẹ̀ ariwo náà ń pariwo pé yé ẹ̀fà jọ wá ẹ̀fà ẹ̀ẹ́ ìtẹ́fì wa mọ̀ bá ṣe rí kò ju bí oṣù kan lọ ní ìsìn ìyàwó Tinubu lọ sí Amẹ́ríkà wọ́n lọ bóyá Christian women watch nìkan wàláì Trump yìnyín ni he is a good Christian the wife of the president Nigeria president ṣé àmọ́ pé nǹkan ti lọ lórí wàhálà mo fẹ́ sára mi gbọ́ báyìí ní kẹsíkẹ́ wọn sọ fún mi ó ní obìnrin gidi lọ́mọ yẹn tó ní ọ̀fẹ́rẹ́ ah, ẹ̀sìn dáadáa ẹni tó ń bọ̀ wá bá yòówọ́ já kẹrin pé wọ́n ti yanjú ara wọn diplomatiyan wọ́n ti yanjú rẹ̀ nù ní wọ́n ti ṣe kí ni wọ́n ti fún

oníjẹ́ yorùbá ó tó wo ẹ̀kọ́ tó lẹ́wà náà àá ẹ bá ń gbé ẹ̀wà náà kún ó tó lẹ́lùbọ̀ gbogbo ẹ̀ ní gbè ń gbé lọ tó fi ẹ̀kọ́ oṣù fún ní agolo méjì ni ojúdùn ìmà ẹni òun náà ní imam àbí amir òun ni ó darí ogun tẹ́ bá ti rí torí president yẹn tó kó ní kúrútọ̀ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní authority so ó ní ó ní àwọn tí ó ní ó ní agbára tó eyi fọ́yà èèyàn ọmọ ogun báyẹn lọ bẹ̀ ẹ̀yin sọ́jà yẹn lọ ẹ̀hẹ́n kẹ́yìn ẹ̀yin ya ló tó ti ní tó ti tó ti ní òun náà pè ní tó sọ ó gbọ́dọ̀ wà. so ọ̀rọ̀ jihad gbogbo ẹ̀ pátápátá wọ́n máa ń darí sọ́dọ̀ ẹni tó máa ń jẹ́ imam. ọlọ́ọ̀ba azza wa jal ó ní wa ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum. tí wọ́n bá yín ẹ̀tẹ̀lé ànábì àwọn aláṣẹ yín náà ẹ̀tẹ̀lé wọn níbẹ̀ ni ọ̀rọ̀ jihad náà kódà náà àkídà alùsùnà tó jama'a òun ni pé alhaj àti jihad ó ní máa dìyáni méjèèjì ọmọ ọmọ iná ni mọ́mùtò háwí sọ nínú àkídà alùsùnà tó pé kò kan tó ya parí tó ya parí ipe jihad àti hajj lẹ́nu mọ́mọ́ sọ̀rọ̀ wípé والحج والجهاد ماديان مع أئمة المسلمين أبرارا كانوا أو فجارا إلى يوم القيامة ìkẹ́ nínú àkídà àlùsùn náà òun ni kí tó bá fẹ́ ṣe hajj wọ́n lọ pẹ̀lú pé tó ya ni tí ó jẹ́ adarí rẹ̀ wo ní nàìjíríà lónìí ń lọ hajj ọmọ ní nye àbí wọ̀nyí ni àmírù yẹn yóò wà látọ̀ jọ ọba Sókótó ni ní kó jẹ́ kó ọba Sókótó gẹ́gẹ́ ní ọ̀lọ́ àbí kó delegate ẹnìkan pé bá ń lídìí àwọn ẹran làwọn obìnrin rẹ̀ ní pé ẹni tó yín wádà ni jihad náà ọ ẹni tó bá ń òun ni ó pàṣẹ rẹ̀ آه، ابن قدامة المقدسي عليه رحمة الله إنه ترى والمغني إنه أمر الجهاد إنه أرى جهاد موكول إلى الإمام واجتهاده إنه آتي اتفاد إمامني أتيه يجي إمامني ويلزم الرعية طاعته فيما yàrá ọ̀hún mi dàlí ní tí ìmọ̀mù yẹn bá wá rí iná ní ẹni pé tó máa ní àwọn ogun lọ́dọ̀ àwọn sọ́jà ẹni pé tó máa ní kí wọ́n lọ ní wọ́n lọ ó lè ní ọ̀yá ẹ̀lọ ìwé àjò ni ni minister of abẹ́rẹ̀ làwọn tí wọ́n bá tún máa darí ogun àbí nǹkan abẹ́rẹ̀ ni wọ́n wà ní sọ́ọ̀bù bẹ́ẹ̀ jẹ́ onáà lábẹ́ ẹni tí ó ń jẹ́ president ni aṣojú president ni gbogbo wọn ń jẹ́ ọ̀dọ́ rẹ̀ làṣẹ ti wá gé ẹ̀jagun ẹ̀ stọ́ọ̀pù rẹ̀ bó ṣe nínú ìsìlámù nìyẹn Ibn Qudama ló ń rẹ̀ o. so ah, inú tíra àtọ́kùnrin al-Mabsut lè ṣàlùkọ́sí ṣàlùkọ́sí sọ pé على إمام المسلمين في كل وقت أن يظلم جهوده في الخروج بنفسه أو يبعث الجيوش والسرايا من المسلمين يتمو جيش إيه؟ أن تبان أمير ونيو جنجيت ومو بجاني إنه في الجنجيت باتي هو تلدى تجهاد تنيني ككا تنجي أواني بيعبارة إيه توبه tẹ́bálẹ̀ ṣe jihadi ẹ̀ ṣe jihadi ẹ̀ ń dà lúrú ni ẹ̀ ń bayé jẹ́ ni àwọn pírọ́blẹ́mù àwọn Boko Haram nìyẹn torí ìjọba mi ń bẹ lókè ìjọba mi ìjọba gẹ́gẹ́ ń bẹ lókè àwọn á ń dá ọpẹ́rẹ́sì ìjọba tiwọn lábẹ́ tó kò lè ṣeé ṣe ṣùgbọ́n wà nú ẹ̀sìn náà là sọ fúnra wa yìí. Ah, إمام الشركات ثم أن يتفق بجميل وعد الله ثم يثق ثم يثق بجميل وعد الله تعالى بنصره طبعا جاري أو كل يوم أنك كمالة إنتي الله أبو أوني أو لو يبغى كمان جا إنه أبا أوني فقيه كنا كل شيء أبا وجهاد إنه فقيه لا ما يفقه كم سواه to al-Lakhmi náà fa oníṣẹ́kẹ́ yìí ó ní inna nahya al-imam an al-qital ń tẹ́ bá ń símú bá ní ah, ẹ̀mọ́jà ẹ̀ń tó ń jẹ́ aláṣẹ tó bá ní ẹ̀ gbọ́dọ̀ já o li maslahatin hurrimat tó bá ṣe pé hurrimat mukhalafatuhu oní tó ń bá sọ̀rọ̀ pé a ah, ẹ̀ jà tó sì wo mọ́sálà pé nǹkan báyìí mo fi òkú ẹ mọ́ jà ni kéèyàn ya pa ìmọ̀ọ́mù yẹn tí ẹni ẹ̀yọ́ wọn bá ìjà lọ sí tí ẹni yẹn ó ti ṣe ti ọlọ́wọ́ bọ̀ fẹ́ ní abẹ́ Islam so ẹni ká wo ọ̀rọ̀ Sheikh al lórí ọ̀rọ̀ imam tó ń bẹni máa ti sọ̀rọ̀ mọ́fì òwò nípa ìbọn tó ní káwọn èèyàn mọ̀rọ̀ lè kọjá ó tú àyà yẹn àgbóyè rẹ̀ kò yí wọn application tí ò dá tágbóyè ò bá ti yéèyàn application tí ò dá náà lèyìn ó lèyìn ó apply náà lèyìn ó apply sheikh lasbani wọn ni innal jihada la yaqulu illa bi amri imam wọn ṣe rí jihad kò lè lọ kò ṣeé ṣe àti kó jẹ pé ẹni gọ́ọ̀mẹ̀ntì so مم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم هو مو آية يوا آية ثانية أنا قلت نانو واني أين الإعداد واني قال ما طول نك قال ما نبي آية إيه نك واني نبون يوا ومن الذي يستطيع أن يقوم بهذا الإعداد kalẹ̀ni tí ó dúró pẹ̀lú pé ní tí àyà ní ká ṣe ní ká mọ pèsè àkálẹ̀ ní ká mọ pèsè àwogún ní kalẹ̀ni tí ó mọ dúró tí ó mọ ṣe preparation wọn. bàbá ní al-afrad ṣé individual ni bàbá tó wá ní láàláì kìí ṣe wọ àmì olùtò ní kọ́mọ lọ kóbọ̀ yẹn ní kálukú kálukú mọ kọ́bọ̀ jẹ́ irọ́ irọ́ kìí ṣe individual wa o ṣe ṣe individual wa mufti ṣe ṣe individual wọ́n ní alhukumat wọ́n ní tí gọ́ọ̀mẹ̀ntì bàbá ní naam bẹ́ẹ̀ ni wọ́n tó ní alhukumat wọ́n ní àwọn gọ́ọ̀mẹ̀ntì تستطيع أن تقول بأنهم يقومون بشيء من الإعداد àwọn ni wọ́n lágbára pé àwọn ọmọ pèsè àwọn èèyàn fógun so nàìjíríà lè a ní pèsè àwọn sọ́jà a ní rìkútù sọ́jà a ní rìkútù àwọn police a ní rìkútù airport gọ́ọ̀mẹ́ntì ni so àwọn èèyàn ni wọ́n máa ń lọ lè kọ́bàjà kì í ṣe pé káwọn ní ojúṣe nìkan kan kọ́ lọ lè kọ́bàjà á kí wọ́n kọ́ kálukú mọ́ kọ́bàjà kọ́mọ kọ́bàyìn ẹ̀mọ kọ́bàyìn à ẹ̀sùn kọ́ ìsìláàmù kọ́lẹ̀ polongo fáwọn èèyàn níbẹ̀ yẹn o àgbọ́yé ìsìláàmù kọ́ o. أقول الإسلام قوم سباك ما شيخ قوزان رحمه الله تعالى حفظه الله ورعاه هنا شروط الجهاد معلومة هنا هو مجمو جهاد آه؟ هو هو هو غيري كوريجو كوريجو رارا هنا قوة يستطيع أن قوة يستطيعون هنا كالأكبر كقول لك بلاطيطية تدعون أن يجاهدوا الكفار في طاوس كلاتي للبابا كثيرية جاء وكذلك أن يكون الجهاد تحت قيادة مسلمة أم قيادة مسلمة وبأمر ولي الأمر وانت بعد جاءوا يجي داري شيء مسلمين داري ذي اصدر الجهاد على شيء ولي الأمر wọ́wọ́ mi sọlá ṣíyẹ́tì wàlíyùl amr wọ́n ní ìyẹn ni pé iṣẹ́ wàlíyùl amr ni ní tó bá ń jẹ́ gọ́ọ̀mẹ̀ntì òun yóò ṣe é oníwọ̀lẹ́rì ya'muru olóòun yóò pàṣẹ wọ́lẹ́rì yunazim òun yóò máa ṣètò wọ́lẹ́rì yatawalla òun yóò mójútó ọ̀rọ̀ ogun àti ìpèsè àwọn nǹkan ogun yusuf alayhi min sọlá ṣíyẹ́tì wàlíyùl amr bàbá ní àníwàlé ilẹ̀ am òun ni ó mójútó gbogbo ọ̀rọ̀ yẹn ara iṣẹ́ ti ẹ̀ nìyẹn wọ́n ní máa ń wà mí ń sọ̀rọ̀ àṣìyá ti kulli wahidin wọ́n ní kìí ṣe ń tọ́ kan individual ìtẹ́ni kọ̀ọ̀kan náà mọ̀ ní a máa ṣe é nke ọya wo ẹ̀rọ yìí kọ́ bọ́ àwọn kìíní ká a ńláńláńláńlá ah, àwọn kulli jama'atin àbí káláwọn jàmáà kan tó àkóra wọn jọ pé nǹkan àmọ̀ níbo àwòtòrò gbìjú àǹtẹ́gbù àbìjú ní ìdílé wà lè yìí àm àbí kẹmọ chájà àwọn èèyàn pé ajagun ajagun ajagun láláì ní sí àṣẹ wà lè yìí àmúrò ń so tí ogun yóò bá ti wáyé sábà ẹlòmíràn àmọ́ sàrẹ́ ń jẹun káni wà lílẹ̀ àmúrò sára dínì ó lè rán ni kẹ́ ẹ lọ gbé ó lè rán ni kẹ́ ẹ kọ́ lẹ́wọ̀n ó lè rán ni kẹ́ ẹ fi kalẹ̀ olùwà lè làm ọtọ́rìtì wà lọ́wọ́ rẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn eléyìí ni àgbóyè ọ̀rọ̀ jihad májẹ̀mú rẹ̀ lélẹ́yìí májẹ̀mú ẹlẹ́kẹrin òun náà ni tarkul ẹ̀tìdá tí ẹ máa ń jagun ẹ gbọ́dọ̀ kọjá là ní ogun ẹ̀sìn so ọlọ́wọ́ bá azza wa jalla. قل وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين لأن يجابوا سجون طلوع وبا àwọn tí wọ́n bá bá yín jagun ní kẹjà lógún o ṣùgbọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mùsùlùmí máa ń dìfẹ́ mùsùlùmí máa ń dún láti dìfẹ́ǹdì ara wọn ni bí i àwọn tẹ́tẹ́ àtàkùn wáyé èdè ká dìfẹ́ǹdì so náà ni ọlọ́run ní wàkọ́tìlú lẹ̀ wàkọ́tìlú fi sabilillah alladhina yuqatilunakum ẹ jà wọn tí ń jà yín lógun ẹ jà wọn lógun so wala ta'tadu ẹ má kọjá àlà tẹ́ bá ń jagun yẹn ìkọjá àlà ní kẹ́mọ́ wá lọ lè pa àwọn ọmọ kéékèèké àwọn obìnrin kẹ́mọ́ lọ lè pa wọn so ìkọjá àlà ni àlẹ́ sọ̀rọ̀ sọ́lá mo lọ sí ogun kan. ó wá rí i wọ́n pa obìnrin síbẹ̀ àlẹ́bí ti pariwo lẹ́ẹ̀kan lọ sí káàyè ẹgbẹ̀rún kò bẹ̀rẹ̀ kọ́dà àwọn arúgbó tó ti wà lórí tó ń ti dọ̀kúdọ̀kú ẹgbẹ̀rún àti táwọn náà bá ń dá sí ogun ohun Islam kọ́dà àwọn ọmọ kéékèèké ara wọn látà àìsàn ìrọ̀lọ́ kọjá àlànà rẹ̀ yẹn ní sọ́tò bá kọ́ra ayé one jihad ó òun náà ní kí gbogbo àwọn tí wọ́n ń ṣe ń tí ò dáa tí wọ́n ń pẹ́ àwọn èèyàn tí ń tí ò dáa lásìkò yìí aláìyàn gbọ́dọ̀ dákẹ́ ìròrí ṣíà kì í ṣe ìròrí àlàáfíà ọlọ́dẹ wo Lebanon Lebanon ìtumọ̀ sọ̀rọ̀ ẹ̀dá so even tẹ bá lọ sí àdúgbò tí lẹ́gbẹ̀ẹ́ kì í ti ṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n tó ṣe wọ́n wọ́n bọ́ sọdọ́ di pé yóò sọ fún ẹ̀ka ò lè gbé lágbájá wá pé ń jù ní wọ́n sì lè gbé àwọn ọlọ́pàá rẹ̀ wọ́n sì lè gbé ń tọ̀ wọ́n lè ní kó lọ́jọ́ mẹ́ta lọ sẹ́ẹ̀lì lọ́dọ̀ àwọn ní ìwọ́n lè gbé oṣù kan wọ́n ní sẹ́ẹ̀lì yìí à ní Nàìjíríà àwọn ẹ̀rọ ìgbà tí ọlọ́wọ́ bọ́ wa tó àṣírí wọn tí ó fi tí ó tí wọ́n káàbùkù ṣùgbọ́n rí pé kúráyà bí adé kúráyà irú òun ni wọ́n kọjá àlàtì tí ń bọ̀ wá sọ ní kó padà páwọn ṣe nǹkan kó padà àwọn ṣe nǹkan dà wọ́n lójú títí kó padà kó lọ gba bòmí. àkànyè wa tó wá ń bẹ̀ wọ́n tẹ wọ́n bí sí àwọn ti lágbára tẹ́ wọ́n ti lágbára tó ìgbà tó bá tún ní ṣe wọ́n ní káwọn lágbára báwọn lágbára wọ́n bẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ jọba tó jùlẹ̀ pàtó wọ́n ẹ̀dá àkọ́kọ́ wájú kúrò àkídà yẹn lẹ́wàá rí pẹ́nìkan tó pè sí dẹ́lẹ́ náà gbọ́ ẹ̀yàn àfáàfẹ́ jáde ń Saudi tẹ̀ ń jẹun Saudi tí Saudi tẹ́mi yín ọkọ̀ yín lẹ́kọ̀ọ́ gbogbo yín sì dákẹ́ ẹgbọ́n tí wọ́n ń sọ nípa Saudi kí n tẹ̀lé Saudi yín ẹgbọ́n tí wọ́n ń sọ nípa Saudi yín ẹgbọ́n tí ṣètò ìdìbò láṣàfihàn kọ nípa yín ipa Saudi àti àti àti Iran ẹ̀ ń gbọ́ ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ àbí àhádà dín ṣẹ́kùn ọlọ́run lẹ́ ń ṣe yìí ṣẹ́kùn ọlọ́run lẹ́ yìí ẹ̀yin gbogbo ẹ̀yin jáde Saudi ni mo ń sọ wọ́n tẹ́ mi ní wọ́n náwó lé ní rí ẹlòmíì pẹ̀lú ti kàdádí ó ti ka sálẹ́wì ó ti ka dìgírì ó ti ka mẹ́tẹ́ẹ̀sì ó ti ka dòkórà wọn ò tó wá sílẹ̀ wọ́n tó wá tún mójútó lẹ́yìn ìgbà yẹn tí n tẹ́bi sanwó lẹ́sàn-án rè é dàpọ̀ kódà kéèyàn ọmọ bú títí àyàn lásán kì í ṣe pé òun ló sọ tíkà rẹ ní skul ọmọ rẹ yóò gbà kí ló sọ wọn bú títà mi ìyàbọ̀ bu wọn mọ̀ náà kọ́ mi kódà pé akẹ́lò ní ẹ̀bẹ̀ ni ó bá bẹ̀ pé ah, àjà kò sí lọ́wọ́ sí fún ọba ọ̀run tí a kó títà yẹn lọ́ba jẹ̀bi wọ̀lẹ̀ á ẹbí wo ní sàwọ́dì jẹ ẹbí wo náà jẹ kẹsì jòkó ẹsì dáwà lẹsì lẹ gbé lọ́wọ́ o dáwà lẹ gbé lọ́wọ́ gbogbo náà lẹ ń ṣe mọdò ṣe é yín àbí ṣe eléyìí nìsín dáwà ilẹ̀ kàṣájú ẹ̀kọ́ ni kẹ́ni yìí ń ṣe yìí tó tó darí àwọn ẹ̀rọ síbi ṣíà rẹ́kẹ́tẹ́ èyí sì dákẹ́ òun ọ̀dákẹ́ òun mọ̀mọ́ láti mọ̀ lè lálà ṣe ìsàwùdí yìí ń pè lálábòsí ń pè ìjọba bẹ̀rẹ̀ lálábòsí kẹ́yìn náà ti mọ̀ ṣé ó dáa kí ọmọ ìlú kọ́ mọ́ bú ìjọba kó mọ kọ aráàlú pé ẹbàjọba jẹ́ bí ìjọba yóò da àbòsí ní ṣe fún wa tí ń dẹnu súnà lẹ́bi gan bẹ́ẹ̀. tó gbogbo wa pátápátá a pàdé lọ́dọ̀ ọlọ́wọ́ wa a pàdé lọ́dọ̀ ọlọ́wọ́ ọ̀sẹ̀kọ̀ yàwó mọ̀ tòròjà ẹ̀yìn náà fi ìdí wa kuma tó wọ́n fa kúlù náà fún mi kẹsẹ̀ bẹ̀ tí wọ́n lẹ́yìn òbúra mọ́ ó kálí kó jíṣẹ́ fọlọ́run kọ́lọ́run kó ṣàgbẹ̀ fún wa kò fi wá lé òdodo jù báyìí lọ kọ́mọ yẹ ẹsẹ̀ wa kó lórí òdodo gbà tó ń ṣàfihàn tó ń ṣègbìyànjú lórí bí òdodo ẹ̀sìn ló fi clear sáwọn èèyàn táwọn èèyàn ní gba oko àánú lọ pàtàkì jùlọ ṣẹ́kọ̀ àbùgbọ́n ìjùmọ̀ à ṣàgbọ́gbọ́ lọ́hùn ọ̀rọ̀ à nǹkan lọ́mọ sábà sọ wọn àtàwọn tó wọn rí bí wọn náà gbogbo àwọn tí wọn nínú yìí náà tí wọn ń pèsè síbi tí ó dà yìí abẹ́rẹ́ òun bá wa ṣẹ́rí ẹni wọn síbi dáadáa. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام